ṣe kúkúrú sọ́lá lẹ́yìn tó ṣe wípé bí ẹ bá ṣe ó ṣe ṣe kéèyàn mà ó sì ṣe ṣe kéèyàn wọ́n mà yìí pé èyàn ti ṣe kúkúrú sọ́lá wọ́n tọ́ wá níbẹ̀ fàyídà wájàba àlàádìr kúlà àlàádìr mìíràn wọ́n tó ní ìdílé ìlàgbọ́dọ̀ sọ́ra bó tó àti bó yẹ ní ìṣọ́ra nípa ìwọ̀n bá wọn kó ní mùsùlùmí ọmọ àlò nínú ìgbésí ayé ẹ̀. torí pé nínú máa jẹ́ jàmá yóò máa jẹ́ àkàbárù kẹ́dìbà. kẹsẹ̀ yìí pẹ̀lú wípé ìkàkà náà lè ní pẹ́lú náà wọ́n wa nǹkan yẹn ò jẹ́ kẹ́yìn òbí òdòdó bẹ́ẹ̀ tó àdúgbò òdòdó bẹ́ẹ̀ ní ẹ̀sẹ̀ wọ̀. tí làwọn ti sọ wọn pé irọ́ nǹkan yìí ọ̀jẹ́ kẹ́yìn òdòdó tí làwọn ti sọ wọn bẹ́ẹ̀. kò ní wọlé lọ àlùkò àì tó tó kẹ́ni àbọ̀ ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀. ọ̀wá sí yìí fún àwọn ètò wọn ó lè jẹ́ tí ò sí bẹ́ẹ̀ fún kíbọ̀ ó lè jẹ́ ìtọ́ wọn máa kó bẹ́ẹ̀. gbogbo ilé wọn wàhálà tó kẹ́ni o wàhálà tá a dà kẹ́ wà. àdúgbò lè lòlò àsìkò kẹ́ni lọ eré tàwa tẹ́lẹ̀ nínú ìwé wa. tó tó kẹ́ni kí আমরা man tamassaka bi ìmà gbogbo ẹni tó bá ti mú àwọn súnà yìí dáadáa lábẹ̀yẹ̀dẹ́ kò ní sọ̀rọ̀ àwọn àpọ́tẹ̀ sí wọ́n máa tẹ̀lé sọ̀rọ̀ wá àyọ̀sẹ̀ làǹkọ̀ wá lórí ilé inṣàlá ọ̀pọ̀lọ̀ tó jáde dé rẹ̀. ẹlẹ́kẹta al-akhdhu bil islam jumlata wa tamassuku bi aqidatan wa shari'a wọ́n ní bí ilé jẹ káwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ bá mú islam rẹ̀ dáadáa tó bá ṣe dáadáa tó dì mú dáadáa àkéjẹta nínú gbàgbọ́ ní tí gbàgbọ́ rẹ̀ dúró dáadáa bí islam ó yẹ kí mùsùlùmí ó ní gbàgbọ́ wọ́n ṣe rí ata lílo òfin inú islam. nǹkan yẹn máa ń sún ní báyìí tí bèbè náà ni o ẹtọ́ wa lọ kú síbẹ̀ ọjà wọn sínú náà nìyẹn kọ́dà ó sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéde pẹ̀lú ìdájọ́ náà abẹ́lẹ́ bàtà lágbàá náà ó bá láti lè máa fún mi rán létí àwọn tó ti ṣẹlẹ̀ láàrin wọn. có ca ṣùgbọ́n wọ́n sọ ìtàn ń ṣe láyé nù o gbogbo ọdún ṣe pé etí wọn máa ń ká. ìbọn ọdún musa bá ń papọ̀ ni èso àtọ́sọ àgbègbè fi ọlásán ni. bí wọ́n ti ni mùsùlùmí òdodo máa da ọwọ́ ẹ̀ lẹ́nu ìyẹn wá sọ èyí wá sọ ní ti ara ẹ̀fọ́ náà yányá. òun lè yan owó yan bí tẹsán ayáláàtú dàrá yìí káwé mẹ́rin bàlá yìí orí ilé tají àtàlìyàwó nítorí ìyẹn wá bí fà òun kéèyàn kú ká ti sẹ́yìn ẹ̀fọ́ láti sọ́ọ̀tù ànábì wa wọ́n kọ́ ikú ànábì sí i. محمدا فقد مات محمد ومن كان يعبد الله فإن الله حي لا يموت ẹtọ ẹgbẹ anabi ni bá ń sè ha anabi kú ayọ anabi anabi eight percent táwọn ọjọ́ sì fún mẹ́sì kí àwọn ọ̀pọ̀ àlàyé ànẹ́bí kò kí ṣe ọlọ́run ànẹ́bí jẹ́ o. ń tẹ ọ̀rọ̀ ń tẹ ọ̀rọ̀ ń tẹ ọ̀rọ̀ ń tẹ ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń ọ̀rọ̀ ń tẹ وما من dọwọ́ rẹ èyí ń ṣe sí ọ̀sìn wọn ẹnu bí tẹ́tí lè yà owó ní nígbà tí wọ́n á ṣe tó ta kótó lọ́wọ́ hmm. ò ní pẹ́ ìkó gbọ́dọ̀ sọ lẹ́nu lẹ́nu. bọ́lá jẹ́ mùsùlùmí kí wọ́n sì jẹ́ mùsùlùmí. wọ́n lé kọ́kọ́ pọ̀ lọ́lẹ́kà lọ́wọ́ rẹ̀ iye mo ń gbé òbí ẹ wọ́n fún ẹ tẹ́jú wọn kéékèèké ọ̀rọ̀ lẹ́yìn náà pọ̀ ìyẹn máa ń tẹ̀ lẹ́mìí láti lẹ̀ mùsùlùmí máa ń kí n sọmọ rẹ̀ lẹ́mìí mo bá bá a létí pé mo wà ní kẹ́yìn wọlé kí wọn. òbí wa ọ pàtàkì púpọ̀ lọ́wọ́ wa bẹ́ẹ̀ náà làwọn ta jákà àwọn ọ̀pàtàkì àwọn òbí wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mistake wà lẹ́mìí mi náà tí bá ti lówó sí kí wọ́n kọ́lé lálá fún wọn kí wọ́n ra mọ́tò fún wọn ọ̀hán ẹnu tó wà yẹn náà dẹ́ka sì máa nínú láàrin tó sì kéré màá náà máa fún wọn kódà kó tẹ̀ wọ́n á lówó tó lé fún wọn yí kọ́rọ̀ ẹnu rẹ ọmọ dùn wọn nù ọmọ mi ò gbàdúrà lẹ́nu àwọn òbí ẹ̀ kò sì rówó fún wọn ṣùgbọ́n bí wọ́n ti rí inú wọn dùn ah, ọmọ dáadáa ṣùgbọ́n bí a bá pọ̀ sọ̀rọ̀ pọ̀ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́ o tinú rẹ̀ náà ló ṣe inú òbí rẹ̀ ò ní tùn sí ọ gbogbo ọ̀tọ̀ bá níbẹ̀ ó ò ṣe dáadáa sí wọn dáadáa sí wọn pé kí wọ́n máa rí ìyànnú lára rẹ̀ bó tilẹ̀ kẹ́sí pé ìdùnnú yẹn á wà bí kankan wọn kí n dábì wọn òun ni wípé ìtòhùn ṣe sí wọn náà tínú wọn bí dùn yẹn ọjọ́ ìbámu sí tọ́lọ́ àtàlẹ́ tọ́lọ́ bí mi ò yẹ o fún lóyún ẹ̀gẹ́ lè fífẹ́ ẹ̀wọ̀n kàtà fúnkẹ́ fún lóyún gan lè fífẹ́ òun ìfẹ́ fúnkẹ́ ti fún lóyún tẹ́lá ti fún lóyún ìyọ̀tẹ́ fún kẹ́ máa ń wọ́ ẹ̀wọ̀n sí ìbámu tọ́lọ́hùn ni eléwọ̀ sí ìbámu tọ́lọ́hùn kó wá dé sí pé irú eléwọ̀n náà wọ́n ti láti fẹ́ náà nìyẹn wọ́n yẹ kó wọ́n náà fẹ́ sí ọbẹ̀ ọbẹ̀ pírísì láti yẹ kí ó pọ̀ kì í ṣe yìí wọn dáadáa wọn lọ àbí òun máa ń kọ́ pàfẹ́ṣẹ̀ sí wọn lẹ́mìí òun máa jẹ́ kó àwọn àbíkú rẹ̀ báyìí àyàwó sọ fókè wọn bọ̀rọ̀ nígbà tó wá ń ah, ṣe láti gbé òye wá òjò bísí láti ẹ̀rọ tì í èmi kò wà lọ́dọ̀ lọ́dọ̀ bísí ní ìlọ́wọ́ náà ẹni ìlú àbájá èmi náà mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti jẹ dáhùn bàjá nígbà tí ọwọ́ wa lọ bá bàbá èmi náà kà sọ bẹ́ẹ̀ ni mo ti mọ̀ pé bísí yóò ní dùn pé dáadáa ń ṣe gbogbo tí ń lọ yẹn àwọn èèyàn ṣe òun ṣe ń lọ yẹ nítorí wọn máa ṣe náà ní ṣe yẹ pọtù mọkà fún yẹ kí n kàbí kàlẹkẹ ìlú láìpọ láìpọ ẹbí ti nílẹ̀ wọn kọ láti kékeré náà sì ti bẹ̀rẹ̀ wọn wọn tó bá ti jáde lé wọn bí yóò tó tó bá kà wá náà lọ kí èsì ara wọn kí èsì ara wọn láti kékeré bàbá àti àwọn ọmọ ẹ wàhálà tó kú onílò àti gbọ́dọ̀ náà fara balẹ̀ lónìí ó ń pẹ̀lú rẹ̀. jọ ṣe dáadáa sórí rẹ̀ o ti tẹ́tẹ́ pé kóbi rẹ̀ bá ń sọ̀rọ̀ ní kò tó wọn lójú wọn lè kúkú wọn tó sọ ẹ tẹ́lẹ̀ o ti sọ ẹ di o ti sọ ẹ bá o wọn ti sọ ẹ bí o ti bá a o ti sọ mẹ́rin lé àbá kálíkà tó ké kalẹ̀ o ti ké ká pẹ́pẹ́ ẹ wọn àti ké kalẹ̀ báyìí o ti bá a ké ká pẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa bẹ́ẹ̀ tí òbí lọ gbọdọ̀ jẹ́ kòránì ló sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ìwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti bẹ̀ lọ́wọ́ kálukú tó bá ti gbọ́ pé tó máa ń fẹ́ lélẹ́yìn ó ju tọwọ́ rẹ̀ yẹn lẹ̀ fọ́lọ́run ní látara bẹ́ẹ̀ àwọn ilé ìṣe bẹ́ẹ̀ jọ́nà àbáwa Ikrima àti àbáwa Ibn Zayd àtàbáwa Ibn Abbas ìwọ àti ọkọ rẹ ẹjọ́ ń gbélé ẹsìn yàrá yín lórí wọ́n sọ sọ sọ títí lórí lára o òun náà jáde fún òun lórí wọ́n sọ ọ́ náà wọ́n náà lára o òun náà jáde fún òun lórí sẹ́yìn ti gbàgbé lóde Yorùbá náà ni wípé ibi tẹ́lẹ̀ méjì bá ti jà kókó bẹ́ẹ̀ kọ́. jama kí ló bá àwọn nàmáàmù náà àwọn àdìwàṣùr àwọn pọ́yìísọ̀ yìí ni wọ́n dà wọn rú gẹ́gẹ́ bí ìṣesí ibùdó pọ́yìís àwọn ìyẹ̀bí ibùdó pọ́yìís àwọn ọ̀dọ́ àdúrà wàhálà yìí lẹ̀ láàrin wọn. com Letra àtẹ́símù látara ìsìnà yẹn wípé ọlọ́run ọba ó fi kọ ní gbogbo àwọn nǹkan tó sọ wípé kò dáa kò dáa bá dáwò kankan pé ọlọ́run ìgbà màláàkà lọ́sàkà níyà ó ti kọ díẹ̀ ní ìrẹ́bẹ̀ ìsìnà nìyẹn wọ́n fi wọ́n ṣe fòúkẹ́ wọ́n sì ti tọ́ wọn sọ́nà ìlàsẹ̀rọ̀ tí mọ̀ọ́sítẹ́kìn sójú ọ̀nà eléyìí tó ṣe déédéé sókè là ẹ̀tọ́ wá ti ọ̀rọ̀ náà ọba àwọn tó kì í mú dáadáa nínú àwọn àjùmọ̀jùmọ̀ tí wọ́n wá nìyí. a ní wa tọ́sọ̀mọ́ wàtàmọ́sàkà wàtàmọ́sàkà ìdámùtà náà bì kí mi gbọ́ yìí. ó jẹ́ kó ṣe yí pé mọ́rọ̀ mi bá wá bíbẹ̀ inú mi bá wá tó bá takọ̀tọ̀ náà ìntàn àbìdáríkà yóò pàwọ́ àwọn èrò tọ́lọ́run